والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه قد تتعنا يعني تنسى صيام رمضان وناني قد جنا سي àti máa fara núra pẹ̀lú ìyàwó rẹ̀ ní ọ̀sán Ramadan títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá fi lè lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ní àsìkò yìí ìyàwó gbà fún un. àwọn méjèèjì wọ́n jẹ kí wọ́n dáràn kàfàrà kàfàrà òun náà ní pé wọ́n dáràn ọ̀ràn tí wọ́n dá pẹ̀lú kóníkálukú wá irú tí ó rà tí ó tí ti lẹ́rú tẹ́lẹ̀ lọ́rùn wọn àrí ẹrú tí wọn lè bọ́kùn lọ́rùn rẹ̀ ó tún máa sì kí wọ́n ṣe sòyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé wọn àlè ṣe lẹ́yìn náà wọ́n sọ abọ́ aláìní aláìní ọgọ́ta ó tó di pé ọ̀ràn tí wọ́n dá yóò kó mbẹ́ wọ́n tún á san ọjọ́ kan yìí padà eléyìí tó ṣe pé wọ́n ti ní ìbálòpọ̀ nínú Ramadan. òfin yìí òfin Allah ni kò yí padà rárá rárá bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ ẹdíjọ́ gbẹ̀ndà kìyàmù kí ló fà á tó fi le tó bá wọn òun náà ni pé ọwọ́ àpọ́nlé eléyìítólú wa fi fún oṣù Ramadan pẹ̀lú pínyà ẹni tó bá ti ṣerú rẹ̀ ìyà gidi lọ́yẹ kọ́ jẹ́ ìdí nì tó fi jẹ́ pé àwọn nǹkan tí ìsìláàmù là kalẹ̀ tí kò fi tánra rẹ̀ wọ́n sì lè tó wọ́n sì lè tó gan sì lè yùn. ìrẹ́ kó ní kálukú wa ká ẹni tó ṣe é pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó lè má wo ìyàwó rẹ̀ ṣẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta yóò máa sọ pé. ètè ń bẹ ń wájú òun ètè ń bẹ ń wájú òun gbogbo eléyìí ìlọ́ wa dé nígbà tí rọ́ọ̀mù àbáwọn dé tí nǹkan kan wá sí wájú kí ló dé ọ <coughs> wọlé ọ wá lọ bí ọ wá sùn kalẹ̀ ọ ń bẹ nínú wa ẹni tó ṣe é pé <coughs> ó lọ mọ́sálásí lọ sàṣùbà tó bá ti lè padà sílé báyìí yóò mọ ọrùn sùn ni ó lè má jì títí sọ̀látù dọ̀ ṣé oúnjẹ náà kọ́ lọ jẹ láìpẹ́ yìí kó tó di pọ̀ wá ṣùbà irú ààrẹ wo wá ní sí ọ tó pè fún pé kọ́ ọ máa sùn àbọ̀ ń kọ́ mẹ́lẹ́ ìyàwó sùn ọkọ sùn wọn ṣe jarun pàlùra wọn kò sí tàbí ṣùgbọ́n nǹkan tá a ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ó sì wà nínú àwọn èèyàn tó ṣe pé àsìkò tí wọn ní kò gbọ́dọ̀ ṣe nǹkan lórí rẹ̀ máa sáná sí ìbàjẹ́. ebi ke gbogbo Ramadan iná lẹ́ẹ̀ máa gbọ́ nípa àwọn ẹni tó ṣe pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n báyàwó wọn lò lọ́sàn gangan Ramadan pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wọ́n bá wá ṣe tán tọ́jà jù lọ́wọ́ ètí ọmọ wa gbọ̀n ẹ dákun sà kí ni mo lè ṣe ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà ẹ tágbárí yẹn bá tiẹ̀ ká níjẹ́ yóò fi tán ràn ṣé náà lọ́wọ́ á túmọ̀ sí kéèyàn ọmọ màmá kọ́ máa fagbọn olú ẹlẹ́dàá wa ya kí ló rò bí kò lè ṣẹlẹ̀ sí ọ pẹ̀lú títakò fin rẹ̀ tó takò lámàmà takò lẹ́yìn náà wọ́n yàwó wọn náà má sọ̀rọ̀ alẹ̀ má jẹ́ ẹni tó ṣe pé ọkọ rẹ̀ ó ń sun kalẹ̀ ò ní bá sọ̀rọ̀ pé ẹ gbá bí iṣẹ́ lọ tó bá sì fẹ́ sùn kọ́ lọ sùn bí tí wọ́n bá sùn kọ́ gbọ́dọ̀ sùn bí tí wọ́n bá wà. dèpòdépò pé yọ àjàgà kíníkà ló ń rí kíníkà ló ń kọlù lórí òun bá fi di pé kò fẹ́ gbàmà. torí kéèyàn má bàa jẹ́ pé èèyàn lọ lùgbà òfin Allahu azza wa jalla Allah. wọ́n bẹ nínú àwọn ọ̀dọ́ ó ti tó fẹ́yàwó kọ́ fẹ́yàwó ó ti tó fẹ́yàwó kọ́ fẹ́yàwó wọ́n ń sìn lágboolé wọn ó mú kálukú ló ń jà bí ẹni tó wúrẹ́ bu jẹ ló bá fẹ́yàwó náà ẹ̀ǹtí ta ni ebi wọn náà ni àwọn kan ń sànù rẹ ni kọ́ mọ́ máa dàgbà dànù yọ wá jẹ́ pé gbogbo ọjọ́ ayé orí ni orí báwo láì ṣe pé kòkòrò ọkọ lára rẹ ọfẹ forí sóògùn rẹ orí ni ó fi máa yọ àtọ̀ lára ó ń ranù a'udhu billahi minash shaitanir rajim ó ṣe bẹ́ẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó ṣe wọ Ramadan gbogbo ọ̀sán Ramadan báyìí aláìlórí lọ́wọ́ yóò máa yọ àtọ̀ lára rẹ̀ ni síyàmù rẹ̀ bàjẹ́ síyàmù rẹ̀ bàjẹ́ sẹ́rí tí yẹn bá ti ń ṣe nǹkan tí ọ̀dà tí ọba fi lè pàtì yóò padà gbẹ́wù ọlọ́run yóò di pé kò ní lè bọ́ lọ́wọ́ rẹ̀ ìyàwó ni kọ́ ọ fẹ́ ìyàwó bàbá rẹ̀ fẹ́ kí wọ́n fi bí ọ. a ọkùnrin ni wọ́n nànà ọ́ ẹlòmíì wọ́n ti ń sìn pé kọ́ fẹ́yàwó kì í sọ̀rọ̀ fifteen years láti ìgbà tí a ti kó dé lu yìí ni mo ti mọ̀ pé wọ́n ń sin ẹlòmíì kí kọ́ fẹ́ yàwó kò tí ì fẹ́ dòní. ṣé ọjọ́ ayé rẹ̀ dúró bí ọwọ́ aago tí bátìrì rẹ̀ bàjẹ́ ni àbí ń lọ. ṣàǹkẹ́ lẹ́yìn tẹ bá fi bí ogún ọdún kún ọdún tó ti lò láyé fẹ́mi kó ti dàgbà. ọ̀kẹ́lẹ̀ yanu kọ́sọ́ pé irú obìnrin tó ń wá lòun ò tí ì rí áá irú obìnrin wo lọ wá tó rí àbó gbádùn kúkú jẹ́wọ́ bóyá nìkan lágùn mu tí wọ́n fún ọ tó lò tó fi gbádùn torí di eléyìí ibi à ń wòwò kú o làwọn má máa ń ṣèṣe kúṣe o ẹlòmíì ò tiẹ̀ máa mú àtọ̀ jáde ní ọ̀sán Ramadan bí ìwòkuwò tí wọ́n máa wò ọmọ oníṣẹ́ lọ́wọ́ ó ń gbé ansẹ̀tì káàkiri wọ́n fi pe àwọn oníbàárà rẹ ni yóò máa wá wọ́wọ́ kú wọ̀ yóò máa wọ́wọ́ kú wọ̀ yóò máa wọ́wọ́ kú wọ̀. ìṣèǹṣe tóbìnrin kan fi ń sọ ike ọkọ òun ìwọ̀kuwọ̀ ni wọ́n máa wò tó bá ti wọlé yóò wọ yàrá rẹ̀ ni yóò sì tilẹ̀kùn má rí ìyàwó ń bẹ́lẹ̀ ìyàwó òpè méjì ẹyọ kan náà ni o àti ọmọ bíi mélòó tí wọ́n fi báyìí kú ọ báyìí kò ní wá dọ̀ yàwó. kí àwọn tó wá gẹ́tì ẹ pé ìwọ̀kú wò ní máa wò látara àwòkú wò ó láwọn ń bára àtàjọ ń ṣe zina ó ṣe zina débi wípé ọmọ rẹ̀ ò tún fẹ́ bọ́ ọmọ ọmọ máa ń jọ kan ọmọ sọ pé abẹ́ ń ta wọn kí ló dé pẹ̀lú ọgbọ́n pẹ̀lú a'udhu billahi minash shaitanir rajim wàláhì ìwọ̀kuwọ̀ ní tí ó padà mú àwọn èèyàn ṣe láyé yìí olúwa nìkan lọ́mà ọmọ tí wọ́n bí nínú rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim kí lọ fẹ́ yàwó fún ìyàwó wa rùn sí wọn nígbà tó Ramadan ẹ̀kọ́ ńlá ní kọ́ wa kìí ṣe pé nu Ramadan yìí nìkan ìní ẹlẹ́dàá wa gbà lérò pé ká ti máa lò ká ti máa jàǹfààní ẹ̀ a ní gbogbo ọjọ́ ayé wa kọ́dà bíi Ramadan nínú kó àmójútó fi torí pé olúwa ń fẹ́ wa fàlìjánà kò fẹ́ wa fúnná olúwa kọ́dà kún kó ṣe wa lọ́mọ àlìjánà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت astaghfiruka wa atubu ilayk.